الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ní àárọ̀ yìí ẹja tún fìtìrà lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan bí nínú ìbéèrè kan lánàá àbí jẹta tí mo sì fi dá lóhùn is a colleague ní ọ́fíìsì mo wá padà rò pé á ah, irú tó ń béèrè yìí ọ̀pọ̀lọpọ̀ míì náà ni ó lè níbi rẹ̀ ọlọ́run fi sí mi lọ́kàn ni mo fi wá ní kọjá pé yóò ní tí ó ta kí láàárọ̀ kí ló béèrè ni pé ní mọ́ṣáláṣí àwọn táwọn ti ń kírun ẹnìkan wá bá wọn ọ̀wá bó béèrè báwọn làwọn ti ké fún ni irú àtàyà táwọn máa ké lórí wọn wá ní àtàyà yín rọ́ǹgì o kọ́lẹ̀ òjò wa àwọn ẹsẹ̀sẹ̀ gbogbo mọ́sálásí nísìnyí àwọn ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àtàyà tó ní èyí òun ló ṣe kí èyí òun lọ correct màá ní kọ́ èyí tí àwọn ń kà tẹ́lẹ̀. ìyá apá dáadáa yìí wá bá wọn tó ní a wọn má kà wọn gbogbo mọ́sálásí ṣẹ̀ṣẹ̀ ń kọ́ yìí tó ka méjèèjì ibi tọrọ wa wà nù da dà Ọlọ́run san afá náà lẹ́san dáadáa mm-hmm. mo ní sọ̀rọ̀ àtẹ̀yìntẹ̀ o. kò sí èyí tó ṣe kínní kò sí èyí tó rọ̀ jù mẹ́. Nkí àfa yìí bóyá kò sọ̀rọ̀ débẹ̀ àbúrò náà mọ̀ ni pé kìí ṣe version kan ni àtàyà ní látọ̀dọ̀ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam. Ìbẹ̀ni òfin kì í bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àhàdìsù lọ́tún ka rẹ̀ bẹ́ẹ̀ ìpè oríṣi ọ̀nà bíi mẹ́ta ní pàtàkì òun là máa fi lálẹ́ fi ṣe àtayá mọ̀lámà àfa yìí náà èyí tó wí òun òun ní nọ́mbà wán gírèdì wán àtayá ń bẹ. àtàṣáhùdù eh, òun ni wọ́n pe àtayá nù kíra wọn ní tàṣáhùdù ibn Mas'ud radiyallahu anhu àtàyà tí abdullahi bin mas'ud gbà wá. tashahudu ibn umar radiyallahu anhuma àtàyà tí ibn umar gbà wá. ẹ̀kẹta tashahudu umar radiyallahu anhuma tashahudu àtàyà tí umar gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa pẹ̀lú ìpanupọ̀ àwọn afá kò sí ìtọ́rọ̀ ń dùn mẹ́tẹ̀ẹ̀ta o. ìtọ́ bá ti rí báyìí tànàbí wí díẹ̀ ìyàtọ̀ díẹ̀ díẹ̀ náà ní bí a kà fúnra wa nísìn kọ́dà àwọn àlùfáà lè sọ dáa ní bọ́ọ̀bá ṣe léyìí nígbà kan kò lè ṣe léyìí ní ìgbà kan. àmọ́ ò ṣe méjì mẹ́ta pọ̀ lórí kíni lórí ọ̀rùn kan náà so àwa kà nísìn wíwé pé wọ́n ń rékọ́dù kínní ìkàlẹ̀ ẹlòmíràn lè máa padà tún gbọ́ kó tún gbọ́ kó fi máa gbóòlà máa ṣe àtayá ní orí ọ̀hún. ẹ̀rọ alákọ̀ọ́kọ́ tí mo pè ní grade one òun làtayá ibi mọ̀sọ̀rọ̀ tàṣàhùdù ebìnrin mọ̀sọ̀rọ̀ kí ni ó jẹ́ káwọn afọ́ gbà fún ní grade one. اتفق عليه الشيخان البخاري ومسلم àtàyà ابن مسعود Mas'ud كان nìkan òun la bá gẹ́lẹ́ bó ti wí ẹ̀ǹbẹ̀ lọ́dọ̀ ìmáàmù Bukhari bẹ́ẹ̀ nínú sọ̀híhù rẹ̀ ń sì ń bẹ nínú tíra àlìmáàmù Muslim táǹpẹ̀ ní sọ̀híhù lè máa Muslim òun náà lọ gbajúmọ̀ jù ẹ̀ẹ́ òun náà làáfàá tí àbá dáadáa tí ń kọ́ wọn lẹ́sìn òun náà lọ padà kọ́ wọn pé ẹ máa wí pọ̀ sí i níta fẹ́ kọ̀rẹ́kì ní pẹ́ni tí ń bá ń wí ohun tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ ń jò bọ́ọ̀ ni àtàyà Ibn Mas'ud àtàhìyàtú lillah àtàhìyàtú uh, lillah wàsọ̀làwàtú wàtọ̀yìbàt. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأن وأشهد أن محمدا عبده ورسوله mo rò pé àti gbọ́ bá ń tí ọba gbọ́ ó lè padà fún èyí tí wọ́n bá rìkọ́ọ̀dù tí wọ́n tó pilẹ̀ rẹ̀ kò tán gbọ́ káfí bọ́ bí òní kí wọ́n aṣọ yàtọ̀ kínkínkínkín bẹ́ẹ̀ bóòlù àtàyà àti ibn Umar radiyallahu anhuma àtàhìyàtú lillah àtọ́làwàtú àtọ́yìbàtú. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده wa rasuluhu. bẹ́ẹ̀ náà bá padà gbọ́ ẹ wà rí yàtọ̀ ẹ fẹ́ lè má gbèsò yàtọ̀ náà ní yàtọ̀ kínkìn náà ní bẹ́ẹ̀ lọ wa. lápèjúwe àtàyà ibn Mas'ud àtàhíyàtò lillahi was-salawat wat-tayyibat ẹ̀rọ àtàyà ibn Umar àtàhíyàtò lillahi as-salawat at-tayyibat. ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àtàyà ibnu Mas'udi tàbá débi ashhadu an la ilaha illallah òun ò ní wahdahu la sharika lahu níbi àtàyà ibn Umar ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu kátó wá pé wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu àtàyà Umar radiyallahu anhu òun gan làfà yìí lọ́rọ́ yìí àtàhìyàtú lillahi àzákìyàtú lillahi òun nìkan ló níyàn bàbá rẹ̀ nítorí pé ní tóun mà láti kékeré tí ń ké nù ọ̀rọ̀ nù àmọ́ ká sọ fún un pé bọ́ba lè kọ́ ti Ibn Mas'ud yìí o òun ní gírèdì wánù lọ́dọ̀ gbogbo àmọ́ náà mo máa gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam kọ́dà wọn ní lórí mímbà rí báyìí wọ́n máa bọ̀ kọ́ àwọn èèyàn tó bẹ́ẹ̀ ti sàtáyà ni o tọ́ba rí báwọn àgbọ̀rọ̀ pọ̀rọ̀ mi o. àtàhìyàtú lillah àzàkìyàtú lillah. àtàhìyàtú lillah. الزاكيات لله الطيبات لله الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله torína bí o ti jẹnu ẹ lọmọ sáfẹ sìn wa yóò wájú báyìí lọ kò sì ṣe ní ọrùn fún wa o kò wá gbà lọ́wọ́ wa gbogbo bàbá ti sìn o wasalilahuma wasalim wa barika ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.